abẹ́lẹ́ ọba sọ́nà àtàlà kò ṣe àlékún orin náà pàápàá jùlọ orí ẹ̀sìn kọlọ́mà sọ́nà àtàlà ọmọ adé lórí islam ọkọ̀ adé lórí islam ìṣe ọlọ́run ọ̀la ọlọ́run orí ajẹ́jẹ́ fẹ́ kó wọn bá lẹ́nu àwọn muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ó bá àwọn ará ilé rẹ̀ kó bá àwọn sọ̀hábà rẹ̀ kó bá gbogbo àwa mùsùlùmí ní àpapọ̀ ẹ̀yẹ rúfin ọlọ́run gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ pé ní ìgbàgbọ́ tá a ti ń jẹ́ mùsùlùmí ó ní àwọn orígun gẹ́gẹ́ bí ìsìláàmù kẹ̀kẹ́ náà ṣe ní orígun bẹ́ẹ̀ la ní orígun ìgbàgbọ́ ìyóò mọ ilẹ̀ nínú èsì ọ̀rọ̀ tí anábà Muhammad sallallahu alaihi wa sallam yóò fún Jibril nígbà tí wọ́n bá ó béèrè àwọn ọ̀rọ̀ kan ní ọwọ́ rẹ̀ nínú tí bìbélì ń béèrè lọ́wọ́ àlejò pé àkùbélì ni alìsìmáàlì fún mi ní irun nípa ìgbàgbọ́ àlẹ́ ti dájú pé ní àǹtómìnà dèlà ilé ẹni pé kọ́ gbọ́ náà bá gbọ́ wọn mọ̀lá ikásù àtàwọn mọ̀lá rẹ̀ wà fún tùbí àtàwọn ẹtìlá rẹ̀ wàrúsọlẹ̀ àti àwọn òjíṣẹ́ tó rán wọ́n yóò pèlè ààfẹ́ bákan náà kọ́ ọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́ ọjọ́ ọ̀gbẹ̀yìn àti ìyámọ̀ ọjọ́ tó lọ́ gbé gbogbo ẹ̀dá dìbò láti lè ṣòro wọn. wọ́n á ní túwú mi náà pẹ̀lú kọ́dà bákan náà kọ́ gba kádàrá gbọ́ káyọ̀rí ìwà ṣàbẹ̀ ìtọ́nà bá ti dá lẹ́jọ́ orí ló jẹ́ fún ẹni àbá burú kọ́ gbàgbọ́ ẹni pé tí alẹ́bàá ọ̀sọ̀rọ̀ sọ́lá tó ìbẹ̀rẹ̀ fún lẹ́nu alìmọ́nù bìlá gbígba ọlọ́run ọba gbọ́ kámọ́ ọlọ́run ọba tí afẹ́jọ́ sẹ̀ fún ọlọ́run ọba sọ́nà ọ̀tàlá ẹ̀ fún sọ́nà alukur'an fún amẹ́nà rọ̀sọ́lù bìmọ́ ó fìlà ilé ìní rọ́bì wàlúmọ́ọ̀mù lónìí kó lọ́ amẹ́nà bìlá ọ̀tàlá tọ́lọ́ ti síwájú náà ìjọ ọlọ́wọ́ bá gbọ́ torí pé ní ẹni tó fẹ́ sìn náà ó gbọ́dọ̀ mọ ọba tó fẹ́ sìn ìyẹn ló fàtẹ́ pé ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé ní filẹ̀ ọlọ́wọ́n tí wọ́n fẹ́ jọ́sìn fún náà wọn ó ṣe pàtàkì ká mọ rẹ̀ ni wọ́n sọ nínú kílà wọn tí wọ́n sí àlùsọ́lù sàlàfà wọ́n ní hílà lọ́mọ rahimahullahu ta'ala kọ́nà kó bá ṣe ìkẹ́ rẹ̀ fún ẹ lọ́mọ wípé mú anáwó yẹ ju àléyìnà ó sọ̀rọ̀ yẹn lé wa lórí fàálùm àrùbá mọ̀sáì àwọn nǹkan mẹ́rin kẹka lọ́mọ gbàtọ́fà alákọ̀ọ́kọ́ náà ni pé al-ilm kálọ̀ onímọ̀ ìmọ̀ òjò mọ̀ máa rí fàtẹ̀lá kámọ́ lọ́wọ́ tá a fẹ́ jọ́sìn fún ó ṣe pàtàkì lórí gbogbo wa lára àgbàgbọ́ pé agbọ́lọ́wọ́ bá gbọ́ ẹ̀ka alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ka àgbàgbọ́ ni ká gbọ́lọ́wọ́ bá gbọ́ àwa alágbọ́lọ́wọ́ bá gbọ́ agbọ́dọ̀ kan bá tí a jọ́sìn fún yẹn làwọn àfáà nínú ẹ̀sìn àwọn àfáà tí wọ́n mójú tó ọ̀rọ̀ àná ìtìkọ́ọ̀tì ọ̀rọ̀ bóòlù àgbẹ̀fọ́kà owó ṣe dá lẹ́bi pé ọ̀nà tá a gbọ́ náà bá gbọ́ pé sọ́nà mẹ́ta ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ní tàn èyí ni rògbòdìyà kámọ́ ní wọn bá kámọ́ lásò níbi gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ẹ̀tọ́ ọlọ́run kámọ́ gbẹ̀fẹ́ dà nínú gbogbo iṣẹ́ ṣe òjò ọlọ́run nírọ̀ nírọ̀ ọlọ́run ní ọlọ́run ní sáré ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí mọ̀ọ́kọ́ náà rọra ní í ṣe ìdarí nǹkan ìfún ẹ̀dẹ́

onye ló sọ ẹ̀sán rẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ kírun kẹ́sìn ọ̀sẹ̀ fún kẹ̀kẹ́ tí èsì fọlọ́ lọ sí fún ọ̀gbọ́dọ̀ pàǹkẹ́sìn kọ̀ọ̀pá fún nǹkan ní báyàpọ̀ fọlọ́ ọ̀nà náà làgbọ́dọ̀ mọ̀ra pa gbogbo nǹkan fún. wọ́n ní ẹ̀ka kẹta lọ́n inú àwọn orúkọ rẹ̀ àtàwọn ẹ̀ gbogbo orúkọ kágbà kọ́ lọ́wọ́ sanu àtàlà ìkànnì ẹ̀lò òun náà ló tó jẹ́. eléyìí bá wọn sọ̀rọ̀ ìgbọ́n náà wà gbọ́ ní pọ̀jù wẹ́wẹ́ yìí ó sì ṣe pàtàkì ká mọ̀ pé tá a bá sọ lóde bíi pé tá a ló gbọ́ náà wà gbọ́ kò sẹ́ni tí ò ní náwó fún ìgbọ́n náà wà gbọ́. bá ní ká tu sí wẹ́wẹ́ ìlà àti mẹ́ni tó gbọ́n náà wà gbọ́ lótìtọ́ àti lódodo. ẹ wá rẹ kẹ̀kẹ́ sáyé lọ́rọ̀ owó fẹ́ dálé lórí inú kútúbà yìí tàwọn ìdèlè àtúmáyé wà tí a sọ nínú àwọn orúkọ rẹ̀ ti ń jẹ́ nínú àwọn ìròyìn tó yẹ kó náà lónìí tó fi ròyìn ara rẹ̀ ọlọ́mọ sànù àtàlà ó jẹ́ ká mọ̀ pé òun lórúkọ tó pọ̀ bákan náà ló lórí àwọn ìròyìn tó pọ̀ ọlọ́ni wá ní láàyè fàdé ìròyìn àwọn orúkọ tó dáa jù ọlọ́run ó lò lọ́pọ̀lọpọ̀ pé àwọn orúkọ tó pọ̀ tó dáa jù òun fáàdì ìrúhù bí a oníkẹ́ máa fi pé wọn. bákan náà ọlọ́run asọ́nù ọ̀sán aláǹsọ láyé mi oníkúlù di ìrùlọ́ ha àwùjọ ìrùrahman lẹ́pẹ́ ní arahman lẹ́pẹ́ ní ayáma fẹ́ẹ̀dì rú ìyíkéyìí bá pẹ́ nu méjèèjì fọlá kò sí ìtẹ́ ìpè tí ò lọ tó láwọn orúkọ tó dáa yìí àti tó yàtọ̀ sí méjèèjì òun náà àti láàyè nílẹ̀ tọ́lọ́ba sùpánù àtàlà tí ń fi ń ṣe léyìí rìnlẹ̀ fún wa tó láwọn orúkọ tó pọ̀ ó sì láwọn ìròyìn jàǹtìrẹ rẹ ẹ̀yẹ ló ti ọlọ́ ẹ̀ wá orúkọ ọlọ́ọ̀ba yìí àwọn tó pé ní láàyè àwọn orúkọ ọlọ́run àbáwọn ìròyìn ọlọ́run yìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ wá sáà ní wọ́n sọ wá ní wọ́n lè wá lè dàgbà kọ́ sọ́ra rẹ̀ ní nkẹ̀kẹ́ o ṣùgbọ́n gbogbo orúkọ ọlọ́run pátá ọlọ́run bá náà ló sọ́ra rẹ̀ àìwò orúkọ fọ́lọ́ ìyẹn ló kọ́ sẹ́yìn pé ká tó lè lọ́rọ́ orúkọ ọlọ́run rí rẹ̀ a gbọ́dọ̀ rí nínú àlùfáà àni kẹrin tí ọlọ́run bá fi rìn ara rẹ̀ tó kó pera rẹ̀ bẹ́ẹ̀ bákan náà ká olùfi orúkọ yìí ròyìn ọlọ́run torí pálẹ̀ yóò ní ibi nkẹ́kẹ́ ròyìn ọlọ́run àti pẹ́jẹ́ pọ́nà ọba náà ló rẹ ọlọ́run wà máa yá ń pèpò ánìlẹ̀ hàwà ọlọ́run lánàá ní sẹ́yìn kèé sọ̀rọ̀ fẹ́ẹ́nu kèé mọ́rọ̀ wá látọ̀dọ̀ ara rẹ̀ ìnìhùwà ìlà wá ha gbogbo tó bá ti sọ wá yìí ni ìtọ́lọ̀ ń fi rẹ̀ ni kèé ṣe àtọwọ́ dá kátó lè forúkọ kan nílẹ̀ fọ́nà fọ́nà ń jẹ́ báyìí kátó lè fi ìròyìn kan nílẹ̀ fọ́nà pé ọlọ́run bá níròyìn lára ọ̀nà méjì náà la gbọ́dọ̀ wò lórí alukur'an kẹrin bákan nínú ọ̀rọ̀ anẹ́dùá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ba sọ́nà anẹ́dùá muhammad sallam nínú hadith abi huraira anẹ́dùá yẹ yà pé ní lillahi àtúwà tẹsẹ̀ lóhùn náà ismail anẹ́bí ni ọlọ́ba ní orúkọ tí í ṣe àwọn orúkọ ọlọ́run bá kan wà tí í ṣe mọ́kàndínní ọgọ́rùn-ún mí àtúndí ńlá wà ìdá ìyẹn fẹ́ ẹyọ ọ̀kẹ́dínlọ́gọ́rùn-ún máa ń àfọ́ à ẹni tó bá sọ dáadáa tó tẹ̀lé tó tó tẹ̀lé ní tí orúkọ yìí túmọ̀ sí dákàlà àlìjáná àlejò àwọn ọ̀sánlá oníyòwò àlìjáná ẹ̀pẹ́ tó mọ àwọn orúkọ yìí tó sì fi ṣiṣẹ́ ṣe tó fún níwọ̀n rẹ̀ ló wà lùjánà wà ń wà ní wítìrì anábì wa fi nílẹ̀ ní àdìsí pé ọlọ́run bá wítìrì ọba àtúní yòókìbò lè wítìrọ̀ kódà ó ní nǹkan ó ní bẹ́ẹ̀ nǹkan tó bá já tó ìyẹn láti nínú àdìsí pé nínú orúkọ ọlọ́run ni àlùwítìrì wà ẹ̀rì torí àlẹ́lẹ̀ ni ó fi lé eré rẹ̀ kò sì ní sọ̀rọ̀ kẹ́kẹ́ àgbẹ̀kọ̀jẹ́ pé ní ọlọ́ba sọ̀hánà wa sàálà tí ó ní kó sọ ní. orúkọ ọlọ́run ó pọ̀ ju mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ àwọn àbájẹ́ pé apẹ́ ní àdíìsì ilé ìtì sọ ní pé téèyàn bá lé mọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún tó sọ tó fi ṣiṣẹ́ tó fi hùwàwù tó tẹ̀lé tó nígbàgbọ́ sí àlejò pé apẹ́ ní yóò wọ oṣù hadith kẹta nílò ọ̀rọ̀ fúnlá ń tọ́lẹ̀ tó bá ń sọ àdúrà kẹwàá tí bá ń sọ ilé yẹn máa ń sọ yóò máa rí yóò máa rí hadith yìí ó kù tó àánú ọ̀rọ̀ yìí pé àtàkàbí kó lè ismith ìyẹn kí mo na lọ́n pẹ̀lú àwọn orúkọ mo bẹ ìbí ọdún pẹ̀lú ìyí tó sọ́ra rẹ tẹ́wàá lọ síwájú pé àìsàn náà lórúkọ náà ní máa ń rẹ lórúkọ alẹ́sà mẹ́ta bí iná sàn áwọ àǹfààǹfà òfin kìtà rẹ àbí yìí tí nínú rẹ sáárínú alukur'an amari alaziz amari algafur amari alrahim amari alrazak alwahab àtàwọn orúkọ mi ìtòjú aw alamtahu ahadan min khalqik àbí ìtọ́ tẹ fi mọ àwọn kan nínú àwọn ẹrú rẹ aw ìsàfà ìsàbíhì fi ilmi al-ghaybi indak àbá orúkọ mi tó jẹ orúkọ tó jẹ pé kọkọ ní ìwọ nìkan lọmọ eléyìí apẹ orúkọ Ọlọ́run kò níye kò lóǹkà ẹ̀rí tí ó gbajúmọ̀ láàrin wa tí àlìmọ́ òtẹ̀mí ti gbà wá báyìí nine names of Allah. ńgbà táwọn yẹn rí pé ninety nine tó wà táwọn ẹbí sọ pé tí yẹn bá mọ̀ tó sọ yóò wà lùjẹ́ náà àánú wa rí ninety nine kan kì í òní torí pé àwọn àfọ àjẹpọ̀ yọ pé àdìsí tó kó orúkọ ọlọ́run mọ́kàndínlọ́gọ́rùn-ún ìjọ tó wà lójú fi ni andalusi a ní àdìsí tó kó àwọn orúkọ mọ́kànlélọ́gọ́rùn jọ mòdìtọ́rìbà àdìsí tí ò dúró déédéé ni bẹ́ẹ̀ ni alimami tìrìmìtì tí wọ́n náà gba àdìsí yé wa wọn náà àdí àdìsí míì àrà ti ti kó wa lọ́nà mí ìjọlẹ̀ yìí lọ kò sí lálàáfíà lọ́nà tó gbà wáyé bẹ́ẹ̀ ni alimami bìnnú sẹ́yìn ni yàrá ṣàtúnlá àlẹ́ yìí àwọn náà sọ bẹ́ẹ̀ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé ní àwọn àfa àfọ pípé wọn nínú mọ́kàndínlọ́gọ́rùn-ún tó wà nù àdìsí yìí ara àwọn ètí òrìlẹ̀ ń bẹ̀ tó ààrẹ di fún wọn. nínú àwọn tó wá nínú ninety nine ìyẹn ló pàdé pé ní tí ara si àwọn ninety tí orúkọ tó lójú lọ àmọ́ rí káàkiri káàkiri nínú ayé àwọn ọ̀sítì alukur'an kẹrin bákan nínú ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ sísè anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yẹ ẹ̀rúfin ọlọ́run ẹ̀wà orúkọ àwọn náà lórúkọ tó dáa jù àwọn náà lórúkọ tó jù àwọn náà lórúkọ tó jẹ́ pé ní kò sí irú rẹ̀ torí pé ọlọ́run sùpánà wa tààlà náà ni ó sọra rẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ nígbàgbọ́ sí agbọ́dọ̀ nígbàgbọ́ sí agbọ́dọ̀ àtúmọ̀ rẹ̀ náà gbọ́ gbọ́dọ̀ fi wórúkọ ẹ̀dá kan torí pé orúkọ náà àìsí wórúkọ ẹ̀dá bákan náà làwọn tí sùpánà wa pẹpẹ àti àwọn a kàbàríyà àwọn tìfáàmùlà àfààn àwọn ìròyìn tó rọ tó pọ̀ jẹ jantirẹrẹ ṣọlá bá ti ìròyìn ara rẹ̀ ara àwọn nǹkan tó fi ìròyìn ara rẹ̀ ní nǹkan tó ara erige gẹ́gẹ́ àríyá ọwọ ọlọ́ba sùpánà wa olóhùn lọ́wọ́ ìyẹn lọ́wọ́ sọ́nù àlùkò àn nígbà tí ń bá ìbùlíìsì èṣù

ó fi ròyìn ara rẹ̀ ajẹ́pàwà náà lọ́lọ́run lọ́wọ́ ìta bá rí inú ròyìn ọlọ́run láàbí ròyìn ẹ̀ gẹ́gẹ́ pé ìta bá rí inú orúkọ rẹ̀ náà láàbí ròyìn ẹ̀ àìwọ orúkọ fọ́nà bákan náà láì ìròyìn fún bákan náà fánà wá sàádá tó fi ròyìn ara rẹ̀ ó fi wájú ó fi ròyìn ara rẹ̀ ó fojú gẹ́gẹ́ ó fi ròyìn ara rẹ̀ ọlọ́ni gbogbo tó wà ويبقى واجب ربك ذو الجلال والإكرام ọlọ́run ní ìdájú kan ọlọ́run bá sùpánù àtàlà ìkan náà ni yóò sẹ́kù àìpé sáánà lè fi ìròyìn ọlọ́run àánú ọlọ́run bá sùpánù wa bàálà ọba tí oníwájú ni bákan náà ó fi ojú ó fi ròyìn ara rẹ̀ bákan náà ọlọ́run bá sùpánù wa bàálà ó ròyìn ara rẹ̀ pé ọba tí òun ní ẹsẹ̀ ni ó ní ibi jífẹ́ ìyẹn ló ti wà ní hadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi tó bá dọjọ́ ọ̀gbìn dàn kìyàmà tó bá ju àwọn èèyàn síná ọlọ́wọ́ wa máa bí pé ṣé ìrẹ́ ẹ̀dẹ́ tó ti tó iná wa máa sọ fún pé alimi mazid sátú kù sí ẹtú máa kó wọn bọ̀ kọ́mọ bàtà wọn ṣe wà lẹ́nu iná ọ̀pọ̀lọpọ̀ máa ṣe wá bẹ̀ tó

àtàwọn ìròyìn ní ẹ̀ta ní bákẹ́lẹ́ nínú ìròyìn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba sùpánà ọ̀tá alá ọba tí mo ń sọ̀rọ̀ ni ọlọ́ni ọkà lámọ̀ lọ́wọ́ Musa tẹ̀kílìmà ọlọ́ni àwọn alábá Musa sọ̀rọ̀ tí Musa sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run alukur'an kẹrin àtàwọn ìwé òfin ní ìtòsọ̀kalẹ̀ kí ẹ sáwọn ìtẹ́tọ́wọ́bọ̀ bó ti sọ̀kalẹ̀ ni ọba tó sọ bákan náà ọlọ́run ọba a gbọ́dọ̀ fi ròyìn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba ọba tí mo ń sọ̀ kalẹ̀ sísẹ́ mọ́ ẹ̀dẹ̀ndẹ́lẹ̀ ní ẹ̀rí ọlọ́ọ̀ba ló ń sọ̀ kalẹ̀ sísẹ́ mọ́ ẹ̀dẹ̀ndẹ́lẹ̀ gẹ́gẹ́ tí wọ́n hadith anábìá mùsùlùmí ọ̀sán anábìá yẹn ti lọ́rọ̀ bọ̀ náà ọlọ́ọ̀ba mo ń sọ̀ kalẹ̀ kó lálẹ́ ìlàsìn fèsìlùsìlẹ̀ àkéèrè mi kó lè lẹ́ ìlàsìn yẹn pé ìdá mẹ́ta ìdákẹ́ ìdá mẹ́ta òru ìyí tó gbẹ̀yìn ọlọ́run àtọ̀kalẹ̀ sísẹ́ mọ́ ẹ̀dẹ̀ndẹ́lẹ̀ a máa sọ fáwọn ẹ̀dá pé talẹ̀ntì fẹ́ wá foríjì kí n foríjì talẹ̀ntì fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi kí n fi kí n fún ní tó fẹ́ tọrọ ìyẹn náà ló kalẹ̀ ní nígbè ní ooru kálẹ̀ gbìyànjú ká dìde ká súnmọ́ lọ́wọ́ ká bẹ lọ́wọ́ ká ṣe náà fílà torí pásítọ̀ yọ náà bá tọ́ àná wa àádá nínú tó fi ròyìn ara rẹ̀ lẹ́ni pé òun máa ń sọ̀kalẹ̀ àwọn ròyìn yìí pọ̀ jáǹtẹ̀rẹ́rẹ́ ó pọ̀ tó yẹ pé ní àárín nínú ọ̀rọ̀ ọlọ́run àárí nínú alukur'an kẹrin àti gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹ̀yẹ tí a sọ yìí àtàwọn orúkọ ọlọ́run ẹ̀ta gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni pé kò jọ sí wa ọlọ́run subhanahu wa ó ní lẹ́yìn ìsàkà nídìlì ìṣe ìhùn ní ọba tí ń gbọ́ náà àìpẹ́ kò sí tó dàbí ìtumọ̀ ẹgbẹ́

ibà sọlẹ̀ ọlọ́ba sànù àtàlà ń gbọ́ ní sọ́mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ṣe lọ́lọ́run bá ń rí wa ọkẹ̀lẹ́ gbọ́ pé ọlọ́run rí ẹ̀dá ń rí ní rírí wọn yàtọ̀ síra wọn ìyẹn ló tí tó ní kí alẹ́ ìsàlám tí ó ní kó lọ bá fèrè àwọn òun àti lọ bá fèrè lọ fún lọ ẹ̀rú ń bá ẹ̀rú ń bá torí kíni torí tí wọ́n mú ẹ̀ lọ́wọ́ fèrè àwọn olùkẹ́ ní ibi ni wọ́n wá ń bẹ̀rù látàkà àfà ẹ̀yin méjèèjì ẹ̀ máa bẹ̀rù ìnáni àtùmọ̀ ìwà gbogbo tí ń ṣẹlẹ̀ ní ń ní ti ń rí bá wà títí ń lórí ti tọ́lọ́ yàtọ̀ ọ̀gbọ́dọ̀ fojú ọlọ́run ọ̀gbọ́dọ̀ fi wé ojú ẹ̀dá ọ̀gbọ́dọ̀ fẹsẹ̀ ọlọ́run ọ̀gbọ́dọ̀ fi wé tẹ̀dá náà àwọn nǹkan míì fún kọ́ alẹ́ sọ ọlọ́run ọba ọba ọ̀rẹ́kìkẹ́ ọlá ọba tó létí ni ẹ̀rí ọba tó ni torí nígbà ẹ bá ti ní ó ní imú àyà àtìgbà tá a bá tó rẹ́ẹ̀lì fún ìyẹn la sọ fúnra wa lẹ́ẹ̀kẹ́ pé orúkọ ọlọ́run àti ìròyìn lọ ọba àìgbèsí làákà yìí wa àárẹ̀lì ká tó lè sán ìyẹn láfi rí nínú àwọn èèyàn tí máa sọ pé ní làbáwúrà etí tó fi ròyìn ọlọ́run ọba yẹn lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọn nìkan wo ibi tí ọlọ́run ọba ti sọ fóun létí fún wa. a ti fẹ́ bàbá iwájú tó lẹ́sẹ̀ ọyẹ kó létí náà rárá àìsọpọlọ ọba ní àbí kò ní àdàkẹ́ lórí yìí ò ní ẹ̀yà àgbà tá a bá tó rẹ́ẹ̀rí fún torí pé ní ọlọ́ọ̀bá ní ẹlẹ́yìn sàkà mẹ́tẹ̀lẹ̀ ìṣe ń wọ́n wà sẹ́lẹ̀ olùbàfẹ́ rẹ̀ ọlọ́ọ̀bá ní kò sí tó jọ ọba tí ń gbọ́ tó ń rí tiẹ̀ ó yàtọ̀ wa tààlà ó ní wà láwùn yàtọ̀ láwùn kúfù wà ní àhàlì kò sẹ́ni tọ́lọ̀ ń bá lóní tó bá gbọ́ pẹ́ẹ́dá náà lóní mọ̀jẹ̀ kó wá sí làákàyè pẹ̀lú kankan náà ni wọ́n bákan náà tó gbọdọ̀ kọ́nà wọn bò ní dàáwà lọ́nà ọba o àyẹ̀kọ́ ti fẹ́ mọ dìsáìdì lọ́wọ́ ara rẹ nu ọlọ́ba tó sọ nǹkan ni ọlọ́ni à ń tún àlàmù àmì tẹ́ ẹ̀ mọ̀ tọ́nà sóògùn bẹ́ẹ̀ ni sóògùn lójú bẹ́ẹ̀ ni àhàlà ṣùgbọ́n bá wà lórí àlàárà ṣe ní mo ní bàbá kó sọ́mọ̀ kéèjé ní wá ewu tọ́lọ̀ tó ló ń gbọ́ gbogbo ń ṣẹlẹ̀ lórílẹ̀ tó ti rí gbogbo tí ń ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ sì rè kò sẹ́dá tó débẹ̀ rí kátó wá sọ ìpele méje wá kọjá lórí tí èèrà ń ṣe tí kankan ń ṣe tí pangolo ṣe gbogbo ẹ̀rọ ọlọ́ba sùpánà wa ní rí ọlọ́ba sùpánà wa tààlà orí àlàárà sí wà bó ló ṣe wà ń bẹ̀ ìròyìn tó fi ròyìn ara rẹ̀ yìí àwọn òní máa tú ìyẹn ló fa nígbà alimami Malik rahmatulah alayhi ó ní alali sawa ó ní ọba sọ pé ní òun ọba orí àlàárà wa ń alimami Malik. kẹ́yìfà lè sáwà kẹ́yìfà lè tẹ̀wà gbogbo lọ́nà ti wà bẹ́ẹ̀ tó jòkó síbẹ̀ ni tó sùn síbẹ̀ ni tó rọ́gbà kú ni. alimami malik wa ni kò máa yé rahimahullah ta'ala wọn ni alìsèwà ma'lum ọlọ́run bá lọ́run wa ń sẹ́wọ̀n àwa náà mọ̀ bẹ́ẹ̀ torí ó ti sọ fún wa àrínú ọ̀rọ̀ rẹ̀ àrínú ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ wà ní kẹ́yìfù mọ̀ yìí bó ló ṣe wà bẹ́ẹ̀ àwọn òmọ́ àdìnídìí láti mọ̀ ìdààmú ara wa. bẹ́ẹ̀ ìwòye bá bẹ́ẹ̀ ṣe ní pé abẹ́ ti wà lórí àlàrà yìí àbọ̀lọ́ náà mo ń sọ kalẹ̀ bó ní ti mọ̀ ń sọ tó ní ni tí bá ṣe yín yóò dẹni àná gẹ́gẹ́ báwo ẹ̀kẹ́ ṣe nù nípa àwọn orúkọ náà ìròyìn ẹ̀ látọjọ́ wájú àìdààmú ara wa lórí ẹ̀ nígbàgbọ́ ni sọ fún pé ní bọ́lá ọba ṣe wà lórí sí kò sẹ́ni tó mọ̀ wa gbọ́dọ̀ gbàgbọ́ wọ́n tó Kama máa wádìí bó lọ́lọ́ ti wà lórí àlálàjì bó lọ́lọ́ bá ti fẹ̀ tó bó nìka rẹ̀ ló wà lọ́wọ́ lọ́n tọ́nu hadi àlẹ́bí tọ́nu hadi mi kọ́lọ̀ nìka pé ẹ̀mí wá wà láàrin ìka ọlọ́run bó nìka ṣe gòtó bó lọ́ọ́ ti wá mẹ́nu wa dání kó bí ká máa wádìí eléyìí kò wá sọ wá lọ ánì òbí dà ìmọ̀ wádìí pé bó ní ìròyìn ọlọ́run ṣe rí àbájẹ́ kó yá pé àdáadáa lẹ̀ ní torí ọ̀sán hábà sáré bí ń ṣàlàyé àwọn ìkẹyìí fún òfin tó wádìí pé ìrìn ànẹ́bì ẹ̀mọ̀jọ́

àádì nígbàgbọ́ sí àti ní wádìí pé bó o ló ṣe rí yẹn nìkan nínú àwọn àfa ẹ̀sìn tó tó jẹ́ àfa fún alimami Bukhari mọ́n Bukhari kéwú lọ́wọ́ dọ́ yìí pè ní nàìjíríà ibùdó Hamad al ó ní mọ̀nsábà àlọ́ mọ̀nsábà àlọ́ àbíkálíkì fàkọ̀dìkápà ẹnikẹ́ni tí bá ń fọ́ lọ́wọ́ bá wú ẹ̀dá tó gbọ́rọ̀ bá wọ́n á rò àmì èèyàn lẹ́yìn tí ẹ kúrò fẹ́ ròyìn ọlọ́run tí ẹ pé ròyìn ẹ̀dá ní ọba tó fara bí òkè òkè sì ní ẹ̀dá ọlọ́run sókè tó fara ti ní òkè tó yẹ wúkú tí ò ní bí mẹ wa mú lọ ọba kó níbi ipò wà fún wa fi òkè àti gbogbo báyìí ṣùgbọ́n tó bá ní ìgbàgbọ́ sí orúkọ náà àtàwọn ìròyìn rẹ̀ bó ṣe tó irú ite fún wa lẹ́ẹ̀kan táyọ̀ làwọn ń ṣàdúrà ni pé létí gbàròyé làláwùrà kó bá a báyìí sí etí bá fi ròyìn ọlọ́wọ́ bá ààrẹ rí kan àkọọ́lẹ̀ kan tó lọ́lọ́ létí àyẹ̀lẹ́ wa máa ń sọ pé ní ìbólú ń gbọ́ etí là á fi ń gbọ́rọ̀ tọ́ba létí là á fi ń gbọ́rọ̀ ọtí fi ọlọ́wọ́ bá ọtí fi ń wẹ́sẹ̀ dànù ọlọ́run ní gbọ́ lọ́nà kọ́nà bá sọ àná wa sàálà kó sàlékún àgbọ̀yẹ ìfún nìkọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله

kama máa o tí ò yẹ ká gbé déwájú ọlọ́run èyí ó lóun ṣe dáadáa ni yóò sì tó wà nínú àwọn ẹni àná àwọn orúkọ ọlọ́run àwọn òròyìn ọlọ́run tá a sọ yìí ó ṣe pàtàkì ká mọ̀ dáadáa torí wípé ní ìpìlẹ̀ ẹ̀sìn wa ni bí yóò bá mọ̀ yóò kúnlẹ̀ kúrò ní ojú ọ̀nà ẹ̀sìn gẹ́gẹ́ kan tí ti ṣíwájú nínú àdìgún mọ̀ àwọn àṣàìrọ̀ àwọn jahamiya àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lọ tó yẹ pé ní àánú ni wọ́n tó fa àánú wọn náà ni pé bóde yẹ ká mọ lọ́wọ́ ọba wọn nípa àwọn orúkọ iye rẹ̀ àwọn irú rẹ̀ wá ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu tó náà yóò mọ gbá àwọn ìròyìn kan fọ́nà tí ọlọ́ kódà ipò tó náà yin ọlọ́run ni tí ó sì mọ ní tọ́nà tí fi ọba nínú ọ̀nà bẹ́ẹ̀ sáfọmọ ọlọ́ni sáfọmọ lórí rẹ̀ ọlọ́run ti fi ìròyìn ara rẹ̀ ọlọ́ni làmúyẹ́ níbí wọ́n làmúyẹ́ wò láti fún òbí mẹ́rin nìkan òbí ǹjẹ́ kọ́ ni tó wọ́n lọ lórí ta tó sọ pé bímọ ṣe bá dún iná ní sọ torí pé ròyìn ara wà kọ́ rahman wà tó burú ni torí pé ètò òfin ìròyìn ara rẹ̀ àìsí ọba ọba ọba ọba ọba ọba ọba fi fi ròyìn ọba tó sùn ni lẹ́yìn ìgbà náà ló wá jí nígbà tó wá jí ni wá ń dára wa fi ara rẹ̀ ọlọ́ni ẹ wá tó lòun kí ọlọ́run tó lọ́ba tó fò tó wá jí tó dára ń pẹ̀lú ẹ̀ka báyìí ètí ò bá mọ ni. bákan náà àwọn èèyàn àtìgbàgbé ròyìn ọlọ́run lẹ́ni kí bá mi kí mi ò ẹ mi. ẹ fi gbàgbé ròyìn bá ní ẹlòmígbà pé tó o bá ọba tá a ní gbogbo ń tẹ̀lé sọ́mọ́ ọlọ́ni wà láwọn yẹ kó rọ́ọ̀bù kànẹ̀ sí bẹ̀rẹ̀ sọ onígbàgbé àwọn ọmọ ya àwọn èèyàn lẹ́ni tí wọ́n lẹ́gbà ìgbàgbé mọ́lọ lórí bá àtúntò ẹ̀bẹ̀ náà tẹnu pé kó mọ́ gbàgbé àwọn rí mi ni kò tọ́lọ́ asùnmọ̀ wà gbogbo nǹkan ń ṣẹlẹ̀ ní ń gbọ́ gbogbo nǹkan ń ṣẹlẹ̀ ní ń rí jẹ́mọ́ tó bẹ̀rẹ̀ sí fi nǹkan ní ìròyìn ọlọ́ tí èso yẹn ìròyìn ẹ̀ ká tó sọ pé nǹkan mi ti máa ń ṣẹlẹ̀ láwùjọ ń gbà mí sáyẹn bá fẹ́ kí ọlọ́run ọba lórí ọbọ lẹ́dùnmọ́rì ọba alágbádá aná ọba aláwọ̀ tẹ́lẹ̀ òrùn àti gbogbo àwọn nǹkan jákujáku tọ́lú òfin ròyìn ara rẹ̀ bá dé sọ́ọ̀mẹ́ nínú bí ọlọ́run ọba ọba ni ẹ̀ ń gbósùbà fọ́lọ́ gbogbo tọ́lẹ̀ ń gbé fọ́lọ́ ọba ìkófin ròyìn ara rẹ̀ gbogbo tó bá pè yẹn gbẹ́sì yé tó bá tẹ̀ fẹ́ yin lọ́n tó ní kótó kákìún ọba aláàánú ọba oníkẹ tọba ní aláàánú àlẹ́bífù ọba oníkẹ́ òdodo kéye sọ lárúbáwá ọlẹ́bí yorùbá yin ọlọ́run ọba oníkẹ́ àrọ̀ ìmù ọba aláforíjì alùgàfúrù ọba mọ́tòmọ́tò alimusakabir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ká wa péye tálá fi ń lọ tálá fi ń gbósùbà ìta àti ọba ni látara látara tó fún ọlọ́ọ̀ba ọba ọlá ìyẹn tó ṣe pàtàkì la gbọ́dọ̀ sọ ẹnu wa tó o bá rí ròyìn kan wọ́n fi yan ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàlẹ̀ láàyè la àtúmọ̀ àìrò òsùnà ọlọ́run ọba ló lórúkọ tó dáa jù fàdé òbíà ẹ ti pé ó bákan náà ọlọ́run tó ń bomi pé ní wàzàrù lẹ́dí ilẹ̀ yòlì ìdúnà ti àtúmọ̀ ìdí àwọn tó ń bo orúkọ ọlọ́run ọba jẹ́ ìdí ètò orúkọ ọlọ́run tó ń ṣe fọ́lọ́ àbí tó jẹ́ orúkọ ọlọ́run tó ń pè lọ́nà ní ìdí òdá àbí tó ń gbọ́ yé síbòmí ìdí òdá àbí tó fi wé tẹ̀dá <coughs> ọlọ́ni fi wọ́n lẹ́wọ́ fọ́màrù lẹ́bí náà yóò lè fi lónà sí àtúmáyì fàjìdìfáwọn náà máa yà àmàlù wọn padà wá jí àǹtọ́ ń ṣeun àfa ìgbàgbọ́ yóò orúkọ àti ìròyìn ọlọ́run ó lè fa náà tábà yóò orúkọ àtàwọn ìròyìn yìí nínú àǹfààní tó wà ń òun ni pé ní à ń dáadáa à lè fi lọ ẹni kọ́ náà pàwọ́ kan ti pé orúkọ tó dáa jù òun lòún ní ẹgbẹ́ nfààní táàrí bá bá nígbàgbọ́ báwọn orúkọ ẹni kà máa fi ibẹ̀ lọ. abẹ́gbà nǹkan lọ́wọ́ ọba lọ́wọ́ ọlọ́wọ́ ọba pé ká kí òun pẹ̀lú àwọn orúkọ rẹ̀ a bá yóò torí ká tó ọba tó fún wa. ìyẹn ló pé bá mọ àwọn orúkọ yìí lè lọ́dọ̀ ọlọ́run wa ọlọ́run ní yálẹ̀ sí yálẹ̀ sí láì lọ bá àfa àkẹ́pẹ́ yá wahab ọba tí mo tọrẹ fún mi pàápàá ọba adẹ́dá yà kálí ọba tí darí ẹ̀dá yà rọ́bù ìyẹn ló fi pọ̀ nù àdó àwọn ẹni ìṣíwájú àwọn ànábì ọlọ́run rọ́bù ní ma lò wọ́n wà á bìkẹ́ ọlọ́run ọba wa fi pé ọba adẹ́dá wọ́n fi sàkàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó dáhùn nínú àwọn nǹkan yìí nínú nǹkan tó ṣe pàtàkì ká bá ní ìgbàgbọ́ orúkọ náà àti àwọn ìròyìn àá lè mọ ẹni ṣàdúrà

a ah, mi ò wọlé tọ̀ wá ẹlòmí ò gbórúkọ àlùjẹnu lé ọ lọ́wọ́ inú jẹnu máa dùn ọmọ ẹgbẹ́ olórúkọ ọlọ́run ń gbélé lọ́wọ́ ọmọ àgbà sàdẹ́dà bílà àríwá bílà yàrá kàyà ìlú nínú mọ́ṣáláṣí tẹ̀rẹ̀ fún ó kọ àlùjẹnu ẹbọ ní í ṣe torí yẹn ní pè ọlọ́run wà ẹbọ ní ìṣe tọ́nà kò bẹ́ náà ìyẹn ló máa pé a gbọ́dọ̀ mọ àwọn orúkọ náà bákẹ́lẹ́ a gbọ́dọ̀ fi bẹ́ lọ́wọ́ ọba nínú àǹfààní tó wà ń bẹ̀rẹ̀ nínú àǹfààní rẹ̀ òun náà tó ní pé orúkọ náà àtàwọn ìròyìn tí a bá nígbàgbọ́ sí yóò lè wa láti sin náà dáadáa yóò lè jẹ́ kí ìtọ́sọ́nà wà fún wa níbi ìsin náà yóò yóò lè jẹ́ kí gbàgbọ́ tá a ní sọ́lọ́ kó tó nílẹ̀ sí gbogbo tẹ́ bá máa ṣe yóò máa bá tètè tọ́lọ́ ọba mu látòjú èsì ẹni tó jẹ́ lẹ́sẹ̀ ló bá wọn fẹ́ àlìkà fúrú mọ̀lọ́lọ́ ọba tí máa ń forí jì ni jẹ́mọ́ tí mo ní wàá forí jì rẹ lọ ọ̀dọ́ náà ọba tó wà fi forí jì yẹn àrùn ìní mọ̀lọ́lọ́ ọba tí máa ń kẹ́ni lọ́lọ́ ọ̀dọ́ náà ni ó wá ìkẹ́ rẹ lọ

ẹ̀rí gbogbo eléyìí tó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ká kọ ká mọ̀ <coughs> àìsí làákàyè àìsí gbéròyìn fọlọ́ àìsí làákàyè àìsí tú orúkọ ọlọ́run àìsí làákàyè àìsí sọlọ́ lórúkọ ìtúbà sọ́ra rẹ̀ nìkan náà lásọ ìdí òbá sọ́ra rẹ̀ àní pé bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọba sọ́ra sọ́ra kó mẹ́ni kọ̀ọ̀kan adó lórí òdodo kó ṣe wá lẹ́nu ire kó ṣe wá mùsùlùmí délẹ̀ kó ṣe wá lọ́mọ àdùgbẹ́sẹ̀ kó ṣe wá lọ́mọ ẹlẹ́ wàsánlọ́lá wàsánlámà alẹ́ àlẹ́bí yìí náà mọ̀ وعلى آله وصحبه أجمعين